movie actress kemi korede, ó ní àwọn èèyàn ti ń kọ RIP grammar sí ẹ tún kàbọ̀ sí Òdòdó TV ní abala àwàmúlòdùn abala àwàmúlòdùn láti máa sọ ìmúṣẹ nínú Yorùbá movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ẹ bá fún fídíò in terms of like kílẹ̀ lọ sínú comment section láti contribute sí fídíò ìkẹ́kọ̀ọ́ RIP kí ẹ gbàdúrà fún grammar ìkẹ́ Ọlọ́run bá kó bá tẹ̀ wọ́n sí afẹ́rẹ́ rẹ̀ kẹ̀lẹ́ má gbàgbé láti click lórí subscribe fún Òdòdó TV yorùbá movie actress ni àwọn èèyàn ti ń kọ RIP fún yorùbá movie actress Kẹ́mi Korede ó àwọn èèyàn ti ń kọ RIP fún nígbà tí ó gbé fídíò ẹni tó ń ṣe Grammy sí orí Instagram pé ìyá ẹ̀ ti jáde ní ayé nígbà tí ìyá ẹ̀ pé one twenty years old wọn ló wá mú kí gbogbo máa lọ sínú comment section láti máa kọ RIP àwọn nǹkan tiẹ̀ tó kọ síbẹ̀ wípé ó yẹ káwọn ṣe ìwádìí kó tó pa ìyá ẹ̀ tí wọ́n fi ń bá a dá ọ̀wẹ́kẹ̀ lórí Instagram èyàn bá lọ sínú comment section láti kọ RIP fún ìyá ìkí ẹ gbàdúrà kí ọlọ́run ọba kó bá tẹ́ wọn sí afẹ́ rere yorùbá movie actress ní gbogbo yẹn tó mọ̀ bẹ́ẹ̀ ni mọ̀ gbogbo yín mọ̀ káàkiri àgbàlá ayé tẹ́lẹ̀ ìyá ẹ̀ tó ṣe ìyá ìyá ìyá actress yìí lágbọ́ wípé ó jáde ní ayé ní òní ẹ lọ sínú comment section láti bá kọ RIP kẹ́lẹ̀ má gbàgbé láti fún fídíò ní thumbs of like kẹ wá lọ sí ibi kọ́mẹ́ǹtì yẹn kẹ́kọ̀ọ́ kí ọlọ́run bá kí ó bá tẹ́ ìyá ẹ̀ sí afẹ́ rere ẹ dẹ́ka gbọ́ nǹkan tí ìyá ẹ̀ sọ fún Kẹ́mi Kórèdé kó tó jáde ní ayé. ẹ ṣe tẹ̀ ń bá wo òdòdó tv tó bá tún dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ lórí amúlòdùn ní orí òdòdó tv bye for now.